الحمد لله رب العالمين ولي الصالحين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته مع كتابنا زاد المعاد في هدي خير العباد للإمام الحافظ أبي عبد الله محمد بن أبي بكر الزرعي الدمشقي المعروف بابن القيم عليه رحمة الله ترى علماء ابن القيم ètí a mọ̀ sí zadu almaraj òun ni ìbánisọ̀rọ̀ yóò wáyé lórí ẹ̀ ní òwúrọ̀ tòní àkòrí tí a fẹ́ fara ní òní òun náà ni faslun fi hadihi fi nikah wa mu'asharatihi sallallahu alayhi wa sallam ahla àkórí òun náà ni ìlànà nábì níbi tó ní ṣe pẹ̀lú ìyàwó fífẹ́ àti bá nàbí ṣe báwọn ará ilé ẹ̀ lò àwọn ìyàwó ẹ̀ àkórí yìí nínú àwọn tó yẹ kí mùsùlùmí ọmọ nípa òṣìṣẹ́ ńlá muhammadu ni alayhi salatu wa salam gẹ́gẹ́ bá ṣe sọ kò sínú àwọn ànábì ọlọ́run tí ò níyàwó ọ̀gọ̀rọ̀ wọn lọ́lọ́wọ́n bá ṣe ṣe ọmọ fún kódà gbà pé àwọn kan wọ́n fẹ́ máa fi yọ ọ́ ó ń ṣe ọlọ́run pé à wọn náà jẹ wọn náà níyàwó wọn náà àtúrò kí wàá níyàtọ̀ ọ̀rẹ́ àti táyà sì sọ̀kalẹ̀ ìpè wàlá kọjá arsalna rusulan min qablik wa ja'alna lahum azwajan wa dhurriyya olùwà ni a ti rán àwọn èèyàn síwájú rẹ àgbẹ̀ náà dìde lójíṣẹ́ a sì fún wọn asọmọ fún wọn tó kíni kíni bẹ́ẹ̀ bí káwọn òjíṣẹ́ ọlọ́run oníyàwó súnà ọlọ́run ọba ni ọbìmọ wọn níyàwó ìyàwó níní ẹ̀tọ́ ni nínú àwọn nítòsí gbajúmọ̀ gẹ́gẹ́ bí adámọ̀ ọmọ ènìyàn ni kódà kìí sọ ọmọ ènìyàn nìkan àwọn àlìjànú wọn a máa fẹ́ra wọn àdámọ̀ tí wọn náà kọ́dà àwọn ẹranko wọn a máa fẹ́ra wọn. yàtọ̀ sáwọn ẹ̀dá tọ́lọ́ wọn bá ọ̀dá ilé ìmọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn màláíkà. ọ̀pọ̀lọpọ̀ ààyè olùwà ó ní gbogbo nǹkan láti ní takọ́tábó ó sì ní ọ̀nà tí ìkíní kejì wọn tí wọ́n fi láṣepọ̀ pẹ̀lú ara wọn ṣùgbọ́n gbà tó ṣe kọ́ máa nábì Adam ẹni àpọ́nlé ọlọ́run ọba ṣe ọmọ nábì Adam ó sì jẹ́ ká mọ̀ pé àwọn ó ṣèṣirò lórí gbogbo nǹkan bá ṣe òun ló fà nítorí bá ní ṣe pẹ̀lú gbogbo àlámọ̀rí ayé ni àlámọ̀rí ẹ̀sìn ni ọmọ ènìyàn gbẹ̀san lórí ẹ̀ tó bá lóore ṣe eléyìí ìtìjọ́ hàn sí wa nígbà tá a bá ń sọ pé ìlànà nábì nípa nǹkan báyìí ìlànà nábì nípa nǹkan báyìí eléyìí òun tún ní àkórí tí olùmọ wa fẹ ká mọ̀ lónìí fi nìka nítorí ní ṣe bó ló ti yẹ kí mùsùlùmí ó mọ̀ nípa ìbálò láàrin lọ́kọláya nínú ilé bàbá àti ìyá. ìtúlùmọ̀ wá fi bẹ̀rẹ̀ ó ní sọ́há ánìhù sallallahu alayhi wa sallam من حديث أنس رضي الله تعالى عنه أنه صلى الله عليه وسلم قال حبب إلي من دنياكم النساء والطيب وجعلت قرة عيني في الصلاة أنيلي من نور شولو حديث أنس بن مالك رضي الله تعالى عنه قل إن شاء الله وبصري حبب إلي آه وجكن نفي من دنياكم من أيين ẹ̀wù bí ń ṣe ọlọ́run ṣe sọ̀rọ̀ yìí o hadisi wà nù Nasa'i wà nù Muslim ilmami Ahmad wà nù kharajahu al-Hakim wal-Bayhaqi wa jama'a min ahsabi dawawin sunna anabi ni hubbiba ilayya wọ́n jẹ́ kí n fẹ́ràn àkíyèsí alákọ̀ọ́kọ́ láàrin àti pẹ̀lú ẹ̀ náà tẹ́ bá ti rí tó ń ṣe ọlọ́run bá ní wọ́n jẹ́ kí n ṣe kinní kan wọ́n jẹ́ kí n kórìíra wọ́n jẹ́ kí n nífẹ̀ẹ́ wọ́n pa mí láṣẹ wọ́n kọ̀ fún mi tó bá wá ní síratú mọ́ túbúná alámàlámà yóò sàmà fàáìlò tí wọ́n bá fi dákọ̀ táwa ní àti ká pé kò sí ẹnìkankan tó lè pa nábì láṣẹ kò sí ẹnìkankan tó lè kọ̀ fún un kò sí ẹnìkankan tó lè jẹ́ ó nífẹ̀ẹ́ tó lè jẹ́ wá ti lò ó pé wọ́n ṣe ta ló ṣe Allah nínú àwọn ìpìlẹ̀ tó yẹ kí mùsùlùmí mọ̀ tánàbí bá ní umiritu wọ́n pa mí láṣẹ nuhitu wọ́n kọ̀ fún mi hubbiba ilayya irú ẹ̀ lọ wáyé bí ọ̀rọ̀ yìí ànábì ni wọ́n jẹ́ kí n nífẹ̀ẹ́ yẹn ni pé ọlọ́run ọba jẹ́ ń ṣe ọlọ́run ọba nífẹ̀ẹ́ ànábì wá ní min duniyakum nínú àlámọ̀rí ayé yìí eléyìí yushairu tahqiqa dunya ní ká ànábì jáàmù pé ilé ayé bí ó ṣe yẹyẹ tó àmọ́ àwọn kankan bẹ́ẹ̀ a ọlọ́run bá jẹ́ kí mi náà nífẹ̀ẹ́ wọ́n ní ní dunya kún ìdílé ayé yín torí pọ́ mi ènìyàn ọ̀wálé ayé máyà púpọ̀ àfi ẹni tọ́lọ́run bá sànù ayé ayé ayé ànábì sọ pé ní dunya ná ilé ayé wa onílé ayé yín torí pé tọ́bí àwọn ọmọ ènìyàn àfi àwọn ẹni rè àwọn ẹni ọlọ́run lálùkìyà máa bàbàrà lẹ́mìí wọn eré sísá ìrìn kúrìn àti ìdágbógbó ẹ̀pọ̀ òun lọ́pọ̀ ní ayé àti ìkẹ́mi tó ga ìran kan tó ga lórí ọ̀rọ̀ ilé ayé ànàfi ni mí ń dùn níyà kùn ìwò gbàgbó wàràwàràwàrà ayé yín ó ṣàfihàn rẹ̀ eléyìí ó jẹ́ ká mọ̀ pé ayé yìí ò nítumọ̀ lọ́dọ̀ Ọlọ́run pàápàá jùlọ kò nítumọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ànábi wa ní síbẹ̀síbẹ̀ nínú ilé ayé yìí àwọn kankan bẹ Ọlọ́run jẹ́ kí mi náà nífẹ̀ẹ́ ó fìfẹ́ sí mi lẹ́mìí ó wá ó ní anisa obìnrin àwọn obìnrin láàrin yìí náà á dára dó níwọ̀nba kékeré náà yìí lọ́dọ̀ Yorùbá tó máa ní ah lágbájá fẹ́ràn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń wí gbólóhùn yìí fi mọ̀kọ́mí azam wọ́n fi tábùkù ń tọ̀ ah, ọ̀fẹ́ obìnrin obìnrin yìí náà ni obìnrin jàrá bàrẹ̀ wọ́n máa fi nǹkan yìí wọ́n fi búyàn ni torí pé lọ́pọ̀lọpọ̀ ẹni tí Yorùbá bá fi kọlifáì pé wọ́n nífẹ̀ẹ́ obìnrin ó mú wípé wọnàwọnà rẹ̀ pọ̀ arahara rẹ̀ sì pọ̀ lórí ọ̀rọ̀ obìnrin lórí olùjọ pálapàla ọ̀fẹ́ràn obìnrin ṣùgbọ́n ìtumọ̀ nǹkan yìí nínú ṣẹ̀ríà àti bó ṣe wá nínú hadith òun náà ni pé kéèyàn láṣepọ̀ dáadáa kó wà kí kó nífẹ̀ẹ́ àwọn ará ẹ̀ kó sì kó mójútó wọn láwọn ìbálò tí wọ́n mọ̀ pé à ah, lágbájá yìí ó fẹ́ràn àwọn ará ilé ẹ̀ ńṣẹ́lá Muhammad aleyhi salatu wa salam ẹni téèyàn gbọ́dọ̀ ró ìrokúrò gbogbo pálapàla tí yorùbá gbọ́yé kí lágbájá fẹ́ràn obìnrin tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí ànábì nílé ayé yín àwọn kan tí ọlọ́run ọba jẹ́ kí n nífẹ̀ẹ́ ẹni sáá kéèyàn nífẹ̀ẹ́ lọ́nà ìfẹ́ tó tọ́ tọ́ àkíyèsí ni pé nǹkan méjì àbí ká ní nǹkan mẹ́ta lànàbí kan lè àdéṣe ṣùgbọ́n méjì ló ní ṣe pẹ̀lú ayé ànábì ní mi ń dún níyà kún níbi àlámọ̀ ilé ayé yìí ó ní ànẹ́sà àwọn obìnrin wà péye àti òórùn tó dáa kí wọ́n lo pẹ̀fúùmù ní ó lo tùràrí ni ó lo bàkóró ni ọ̀ká tún bẹ bíi àwọn igi báyìí máa ti fi sínú ìfi tó gbé òórùn tó dáa wá bàkóró òun náà ń pè irú eléyìí ó lè má kọ́ mọ̀ púpọ̀ lọ́dọ̀ tiwa ni ó wà káàkiri ní ibi ìdí báyìí ni wọ́n ti sọ sínú ògùn náà yóò mú oorun tó dáa wá kọ́lá àwọn mọ́sálásí mi ńláńláńlá kọ́dà ní maka ní madina ẹ̀ mọ̀ rírú àwọn kan láwọn tọ́ gbogbo ẹ̀ náà ń pè ní òórùn tó dáa àkíyèsí láàrin yìí kó tó di pákòrò ànábì ní ilé ayé ọ̀dọ̀ sí ọ̀rọ̀ nìka sọ̀rọ̀ lé ayé ni àtẹ́yìn sọ̀rọ̀ lé ayé ni bẹ́ẹ̀ ni nítorí jọ̀rọ̀ lé ayé ni wípé kì í ṣe mùsùlùmí nìkan ni ń ṣèyàwó kì í ṣàwọn ni wọ́n fẹ́yàwó àtẹnitọ́ mùsùlùmí àtẹnitọ́ jẹ́ mùsùlùmí àti mákòjúwe wa kọ́dà àwọn tí èso mi ní àlìjànú ẹranko àwọn náà ṣe kí ni alhayawanat tankah waljin yankah walin yankah kò sí àtọ́mọ ènìyàn àti kò sẹ́ni tí èso ìyàwó. tọ́ ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ní ṣe nǹkan tá a níbi tí wọ́n kà lẹ́ẹ̀kejì ó ní wọ́n pè òórùn tó dáa nínú tánàbí fẹ́ràn nínú àlámọ̀rí ayé ó ní wọ́n jẹ́ kí n nífẹ̀ẹ́ eléyìí wá kó kọ́rọ̀ kóbi cream tí yẹn bá ń lò kí yẹn máa kó máa kó máa kó gbé òórùn tó da jáde ẹ̀rí kí yẹn mójútó ìmọ́tótó débi pé pápá jùlọ ń ṣe ọlọ́wọ́n bá fẹ́ràn pẹ̀fúmù púpọ̀ yẹn ni ìkan tí yẹn ó lò sára tí òórùn rẹ̀ ó máa da ànábìyàn àá aleyhi salatu wa salam nǹkan tí wọ́n jẹ́ kí n nífẹ̀ẹ́ mi ọ ni wọ̀jọ́ ilé tí kò rọ́tú àìní fi sọ̀la olúwa ọ wá fi ìtutù ojú mi síbi asọ̀la kí n jẹ́ tutù ojú òun náà ní kí yẹ pé tọ́kítì ẹ̀ bá ti ẹ̀ pé gan ni kò rọ́tú ìtumọ̀ kò rọ́tú àì torí pé nature ojú ni pé kọ́ máa wò báyìí ó tún rí léyìí ó tún wò kíníkà tún lọ ó tún ṣe àmọ́ tí yẹn bá rí nǹkan tí ìjẹkojú stable tí ò ní rántí pé nǹkan mi bẹ́ẹ̀ nìkan mọ̀ pé eléyìí ti tó mi òun náà ń pè ní qurratu ayn ay al-aynu allati qarrat ojú tó stable yẹn ni pé mo gba tító pẹ̀lú ẹ̀ nǹkan tí yẹn gba tító qurratu ayn wọ́n fi ìgbà tító ìtutù ojú mi síbi kí n máa ṣe àsọlá. láàrin yìí bàtà nàbí ni wọ́n jẹ́ kí n nífẹ̀ẹ́ àgbọ́dọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ sọlá àwọn ìsọ̀rọ̀ ilé ayé o gbogbo àná la mọ̀ yìí o nínú àwọn nǹkan tí ó sì já differentiate ni wípé tí gbogbo wa èèyàn ní ní ṣe sọlá gbogbo èèyàn ní kírun abẹ́rẹ́ kèfèrí ń kírun ọ̀daràn ń kírun ń kírun mùjìrìmù láàyè sọ̀lù ó túmọ̀ sí pé ọ̀rọ̀ sọlá amúrún okòrọ̀wì ọ̀rọ̀ jọ àlùkìyàmọ̀ lòun ṣùgbọ́n ànábì ń ṣàlàyé sí àpò àdìsí àpapọ̀ àwọn nǹkan tó ń ṣe ọlọ́run ọba tí tó ga lẹ́mìí ẹ̀ nínú nípa tó obìnrin náà nípa ti òórùn tó dáa bẹ́ẹ̀ wá ní tó ń paríparí ẹ̀ kànábì bá wà bẹ́ẹ̀ ní ẹ̀dẹ́ rọ́bì wà wájú tó níbi sọ̀lá báyìí ìtutù ojú yányán ògbó àìmọye àdìsí tó wá lórí eléyìí tí ó ní àrẹ́hìnà bisola ayé Bilal tó máa tí nǹkan kan máa ń ṣẹlẹ̀ bóyá wọ́n wà lálẹ́ amẹ́ríkà Bilal dákun sí àsìkò oorun ìtọ́ni dákun yá ní sinmi kún gbogbo pálapàla yìí bóyá àsọlá yẹn ni pípé adán àdúgbò ìkọ́mọ̀dó gbogbo tí ànábì bá ti wà bẹ́ẹ̀ ni ẹ̀yà dẹ̀ rọ̀bì tí máa níyàn tọ́lọ́mọba fi ó dé ààyè yìí àpẹẹrẹ lazzatul iman ìyẹn ti rí adùn nígbàgbọ́ yányán tó bá ti wà níwájú ọ̀rọ̀ ẹni rí ó tù ká ẹni rí onímọ̀ sí pé àbòlù ah, àwa jẹ́ òun náà ni àti kò ní kó ìrójú kò ní ẹni yóò sàmà fàṣìbì sọ̀rọ̀ àyè a ah, ìyẹn ti dé ògóńgó níbi kéèyàn ní adùn ìnígbàgbọ́ àpẹẹrẹ mùmíní òdodo òun sì lélẹ́yìí anábì ni wọ́n ju yẹn láti qurratu ayni fi salat olùmọ̀wá ni hadha lafdhul hadith hadisi bó ṣe wáre o wa man rawahu hubbiba ilayya min dunyakum karat ọwọ́ wa náà gbà wá kan tí àwọn olùgbàwá àdìsí àwọn ọ̀kan nínú àwọn olùgbà àdìsí wa ó ṣe mistake wípé ànábì ní nǹkan mẹ́ta ni ọlọ́run ọba jẹ́ kí n fẹ́ràn nínú àlámọ̀rí ayé yìí ọwọ́ ka àwọn nǹkan tá a kà yìí. olùmọ̀ wa tún pàkíyèsí ọ̀pàkíyèsí fapọ́jú wáhìm ọ̀kan nínú àwọn tó rìpọ́tù rẹ̀ nínú ọ̀nà míì ni o òun ṣe mistake òun lè ní òun ní nǹkan mẹ́ta ó fi sàlẹ̀ àtòkùn nǹkan mẹ́ta kò sí nǹkan mẹ́ta náà àdìsí torí pé ó bú àwọn obvious pé àsọlá kò sí nínú ọ̀rọ̀ àlámọ̀rí ayé òun ní nǹkan mẹ́ta ní ànábì sọ fún wọn nífẹ̀ẹ́ ọwọ́ ká wa nǹkan tá a kà yìí olùmọ̀wá ní faqadi wahim ó ṣàṣìṣe o walam yaqul sallallahu alayhi wa sallam salam ànábì ọ̀dà kọ nǹkan mẹ́ta o wassalatu laysat min umuri dunya allati tudafu láíláí ọ̀rọ̀ sọlá kìí ṣe ní fìtìpé alámọ̀rí ayé náà lọ́rọ̀ sọlá náà àmọ́ wàkánà nìta wàtíb àhábà ṣe in ilé àmọ́ ọ̀rọ̀ àwọn ìyàwó ẹ̀ àti nǹkan olóòórùn dúndùn ìpara ni ẹ̀fún ni ànábì fẹ́ràn rẹ̀ inṣàlá ta'ala ibà iná ni a dúró lónìí ìtẹ̀síwájú tó máa wá fil halaqati al-qadima. والله تعالى أعلى وأعلم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واردنا وارض عنا يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا والآخرة الآخرة اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات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 Thank you.